tí ilé tèmi jóná ilé tí mo rent mi ò kì í ṣe ilé tí mi ì kọ́lé rí o tí mo rent tó jóná bí ẹgbẹ́ wa ṣe pọ̀ tó ẹyọ ẹnìkan ṣoṣo ṣẹ́gun ògúngbè ló fún mi ní forty thousand nígbà náà pé kí n fẹ́ra aṣọ kí n máa wọ̀ torí gbogbo aṣọ gbogbo nǹkan tí mo ní ló ti jóná mọ́lé mo wà location náà pè mí pé lèmi ti jóná aṣọ tí mo wọ̀ kóńlé nìkan ló kù lọ́rùn mi. akí gbogbo ẹ̀yọ́ ló fẹ́ padà sórí ìkànnì Yorùbá TV ibi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà kọ̀ọ̀dù kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà kọ̀ọ̀kan tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín ní lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ owó ṣe ń lọ. olólùfẹ́ mi ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀gbọ́n mi orúkọ mi ni adéwálé alébíoṣù tí mo máa ń ṣe babaláwo awo lọ́jọ́ ọ̀rọ̀ kan ni mo rí tó ń lọ káàkiri lórí social media láìpẹ́ yìí làwọn èèyàn sẹ̀ǹdẹ̀ sí mi tí mo rí àáfà kan wọ́n gbé láwàní wọ́n fi píkṣọ̀ mi sínú àwọn ọ̀rọ̀ tó ń sọ wọ́n fi tọ̀gá bélò sí i táwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí wọ́n máa ń jáde tí wọ́n ń tọrọ ìrànlọ́wọ́ tó jẹ́ lára àwọn òṣèré wa èmi ò ìfìgbà kan jáde rí o ipe ẹ̀ wá ràn mí lọ́wọ́ o ní ọdún tó lọ ìwòye ọdún tó lọ náà ni o àwọn BBC dédé pè mí location wọ́n ní Alebiosu àwọn fẹ́ bá yín sọ̀rọ̀ ó kọ́kọ́ yà mí lẹ́nu páwọn BBC báwọn ẹ gẹ́tì nọ́mbà mi mo ṣáàjúwe wọ́n dẹ̀ wá lé mi wọ́n wá ń bá mi sọ̀rọ̀ wọ́n bí mi lè rọ́dún mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo sọ gbogbo ẹ̀ wọ́n wá ní kí ni mo fẹ́ káwọn olólùfẹ́ mi kí ni kan ṣe fún mi mo dẹ̀ sọ fún wọn pé ẹ wọlé tí mò ń gbé yìí mo rẹ́ǹtì ẹ̀ ni o wọ́n béèrè wọ́n ní mọ́tò mi dà mo ní mo ì ní mọ́tò wọ́n ní láti seventy nine ah, ó dáa kí ni mo fẹ́ káwọn olólùfẹ́ mi ṣe fún mi ah, tí wọ́n bá lè ràn mí lọ́wọ́ láti ní mútọ̀ tèmi gbogbo nǹkan tó bá ṣàmọ̀ tó lè ṣe fún mi ní dáadáa dáadáa mi sọ jù bẹ́ẹ̀ yẹn lọ wọ́n dẹ̀ lọ nígbà tó ń gbé kinní yẹn jáde wọn ò fi account number mi sí gbogbo àwọn olólùfẹ́ mi tí wọ́n ń wo kinní yẹn náà ń wò pé ah, ẹni karùn-ún ẹni yìí lọ́wọ́ ẹ ò fàkà nọ́mbà ẹ̀ sí ìyẹn lọ bẹ́ẹ̀ mi ò rí ẹnìkan fún mi ní owó yàtọ̀ sí máa nǹkan wà tó ń pè ní atúmọ̀ àlà ó fún mi ní twenty thousand póun gbọ́ ó dẹ̀ mi ìmọ̀ báwọn náà ṣe gẹ́ẹ̀tì nọ́mbà mi tó ń pè mí lẹ́yìn ìyẹn kò sẹ́ni tó fún mi ní nǹkan kan tó láftàgbà yẹn mo tún wà location àwọn punch wọ́n tún pè mí wọn náà fẹ́ interview mi àwọn náà tún wálé mi wọ́n wá interview mi wọ́n ní kí ni mo need mo sọ di bá a ṣe sọ̀rọ̀ yìí mi ò rẹ́ ní fún mi ní anything mo dẹ̀ ń wò mo dẹ̀ gbá kámú one way or the other ọlọ́run dẹ̀ ń ṣe bí mo ṣe ń gbọ́ bùkátà lórí ilé mi àti lórí ẹbí mi tó nígbà tí mo wá rí táàfà kan gbé kinní jáde nísìnyí tán níbẹ̀ náà lálẹ́ bí oṣù tó máa ń ṣabaláwo yẹn lòun náà bọ́ sílùú lóní kan ṣàánú òun lóní kan ṣe èmi ò bọ́ sílùú o BBC ló dìde wálé mi tó ń wá interview mi àti point tó ń wá interview mi mi ò ní ọ̀hún oh, ọ̀dẹ ṣe ń kọ́kọ́ mi ò rí nǹkan kan gbà láti bẹ̀ mo ò dé mo ò dé mi ò dé kí ẹ̀ àmọ́ kókó ohun tí mo fẹ́ sọ ni wípé ta ló wà nú ayé yìí tó dé tó déédéé dìde láì bá ń ṣe nípasẹ̀ ẹnìkan ìyẹn ni pé òwe tí yorùbá máa ń pa pé tá ò bá wọ ẹni bá là ọ̀la ò kì í yá bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ jẹ́ kẹ́nìkan jáde kó lóun lòún dágbéra òun dìde ẹ má jẹ́ ká fi ibi iṣu àwọn tó ń ran àwọn èèyàn wa ẹ má jẹ́ ká fi ibi iṣu wọn o alàgbà Gabriel ó ń ṣe tiẹ̀ fún ọ̀run tiẹ̀ ni o ó ń ṣe tiẹ̀ fọlọ́run kò ṣe é for anybody tó bá jẹ́ pé àwọn tó ń jáde yìí wọ́n bá wà òkè wọn ò ní jáde wá o kán ní ràn wọ́n lọ́wọ́ o tẹ́ ẹ bá wá fi ẹ ibi tẹ́ ẹ bá fi ṣú àwọn tí wọ́n ń ṣoore yẹn ọlọ́run pàápàá lè béèrè níbi tá ti lérò anybody tó bá jáde tó ní ràn mí lọ́wọ́ ó either ó nílò àánú kò nílò àánú ó kàn jáde ó ń parọ́ fún àwọn èèyàn òun nìyẹn ọlọ́run nìyẹn iṣẹ́ tá à ń ṣe tó jẹ́ pé kò sẹ́ni tó ràn wá lọ́wọ́ kò sí nígbà tí ilé tèmi jóná ilé tí mo rent mi ò kì í ṣe ilé tí mi ò kọ́lé rí o tí mo rent tó jóná bí ẹgbẹ́ wa ṣe pọ̀ tó ẹyọ ẹnìkan ṣoṣo ṣẹ́gun ògúngbè ló fún mi ní forty thousand nígbà náà pé kí n fẹ́ra aṣọ kí n máa wọ̀ torí gbogbo aṣọ gbogbo nǹkan tí mo ní ló ti jóná mọ́lé mo wà location náà pè mí pé lèmi ti jóná aṣọ tí mo wọ̀ kóńlé nìkan ló kù lọ́rùn mi òun nìkan ṣíṣẹ́gun ògúngbè nìkan ló wà ní ẹgbẹ́ wa àbí ta ló máa sọ pé òun ò gbọ́ pé lálé bí oṣù jóná ìgbà tó yìnbọn fún mi ní location oṣù mẹ́ta àtọ̀sẹ̀ mẹ́ta ni mo lò nínú ilé mi ò rí ẹgbẹ́ onítíátà kan wọlé wá kọ́ tiẹ̀ wá wò mí níbi kan máa fún mi lówó tó bá jẹ́ nǹkan téèyàn máa gbàgbẹ́ kú wọ́n ti rí everybody bẹ́ẹ̀ ni pé wẹ̀ tó bá kú àtúnpẹ̀lú mi ṣó wàá da ẹgbẹ́ téèyàn ń ṣe tí ò sẹ́ni tó ń dìde tó ń ràn yàn lọ́wọ́ táwọn tó dẹ̀ lè ràn wá lọ́wọ́ tí wọ́n pọ̀ lóríṣiríṣiríṣiríṣi tó ò ṣe àwọn ènìyàn náà jáde wọn ò pọ́n òun lè wá dákẹ́kú jákèké gbàǹjarè mi ò sọ̀rọ̀ àwọn tó ti wà ókè okay tí wọ́n tún ń jáde tún ní ẹ̀ràn wá lọ́wọ́ o ṣùgbọ́n àwọn tán nílò kínní yìí irú èmi mo ti wà láti seventy nine ni mo ti wà ń diṣẹ́ yìí seventy nine ẹjọ ká sọ pé mo bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tí mo ti lò tí mo ti lò forty four years ń diṣẹ́ kan ó máa ní nǹkan tí wọ́n máa ṣe fún mi o wọ́n dẹ̀ lè yá mi lówó fi ṣe àwọn bóyá mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò ṣé tẹ́nìkan bá wá tó wò mí ṣoṣo ní sóní àbí irú Gabriel yẹn ó kàn déédéé pè mí wípé alẹ́ bí oṣù ẹ̀yìn ló kàn àfẹ́ràn yìí lọ́wọ́ ṣé kinní mi ò ṣé kinní mi ò gbà ní nígbà tá yóò ṣe mí ṣé kinní mi ò fẹ́ ni àbí tó wáyé pé báwọn BBC ṣe wá interview mi yẹn ẹnìkan wá pè mí láti abroad yípa alẹ́ bí oṣù máa ní kàn sẹ́ndé mọ́tò kan sí ẹ nísìn ṣé màá ní ṣé màá ní mi ò fẹ́ ni àwọn tó ń bẹgbẹ́ jẹ́ wà níbẹ̀ tó yẹ kán fight wọn ò fight wọn àwọn èèyàn tán wá ń dìde ibẹ̀ jẹ́ ràn wá lọ́wọ́ ká ní kò sáwọn èèyàn tán dìde tán ràn yábẹ́jọ́ máa rẹ̀ lọ́wọ́ yábẹ́jọ́ máa rẹ̀ láti kú ẹ wò yá gbóǹkan látijọ́ ìtàn ti ń ṣiṣẹ́ yìí ká ní kò bá sírú Gabriel yẹn ni ẹ wo ta ló mọ̀ yìí pé sú èbèbè wọ́n sìkì sínú ilé tó bẹ́ẹ̀ yẹn tẹnilẹ́ni ti fẹ́ kú báwọn ṣe ní jáde kí wọ́n béèrè ìrànlọ́wọ́ ṣé kí gbogbo everybody dákẹ́ kó kú sínú ilé ni èmi ò ní kí ẹ̀yin tẹ́ fẹ́ máa dá sí ẹ̀yin afá wa ẹ̀yin wòlíì wa mi ò ní kẹ́ ẹ má dá sí o ṣùgbọ́n mi ò ròyìn tàbí tí Quran ti sọ pé ẹ má ṣàánú tàbí àdìs ànábì àmọ́mọ́ sàlàyé wàlẹ́ ìwà sàlàm tó ti sọ pé ẹ má ṣàánú àwọn tó bá fẹ́ ṣàánú ẹ jẹ́ kó ṣàánú jẹ́ kó ṣàánú ẹ má fi ibi iṣu àwọn èèyàn yìí kó bá má sú wọn ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ o èmi ò ní dandan kẹ́nìkan fún mi mọ́tò mi ò ní dandan kan fún mi lówó ṣùgbọ́n téèyàn bá pè mí lénìí tó nálé bí oṣù mọ́tò yìí wọ̀ lára fún tàbí ẹnìkan sọ pé alẹ́ bíi oṣù ìwọ la fẹ́ gbé jáde káwọn èèyàn lè ràn ẹ́ lọ́wọ́ iṣẹ́ iṣẹ́ mi náà ṣe mo kéré náà ayé yìí ni seventy nine mo ti lò forty four years nídìí iṣẹ́ yìí ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ á o